الحمد لله رب العالمين والصلاة والسلام على أشرف النبيين وإمام المرسلين نبينا محمد وعلى آله وأصحابه أجمعين أما بعد يا عباد الله إن ربكم الله تبارك وتعالى أغنى الشركاء عن الشرك فمن عمل عملا أشرك مع الله فيه تركه الله وترك شركه معه فيا حسرة لمن تركهم الله فأنا يفلحون يا عباد الله إن من الشرك إن من الشرك ما يقع في الألفاظ وإنه قد يكون لفظا قد يكون لفظا متداولا بين الناس ولا يلقون له بالا فالحلف بغير الله من الألفاظ المتداولة بين الناس إن الحلف بغير الله من الشرك فقد روى قتيبة رضي الله تعالى عنه قال إن يهوديا أتى النبي صلى الله عليه وسلم فقال إنكم تشركون تقولون ما شاء الله وشئت وتقولون والكعبة فأمرهم النبي صلى الله عليه وسلم إذا أرادوا أن يحلفوا أن يقولوا ورب الكعبة رواه النسائي وإن من الألفاظ المتداولة أيضا بين الناس قول الناس ما شاء الله وشاء فلان إن قولك ما شاء الله وشاء فلان من الشرك فعن ابن عباس رضي الله عنهما أن رجلا قال للنبي صلى الله عليه وسلم ما شاء الله وشئت فقال النبي عليه الصلاة والسلام أجعلتني لله ندا بل ما شاء الله وحده رواه النسائي ومن الألفاظ المتداولة بين الناس وهي أيضا من الألفاظ الشركية سب أفعال الله تبارك وتعالى فمن سب فعلا او عملا من افعال الله فانه قد اشرك معه فعن ابي هريرة رضي الله عنه عن النبي صلى الله عليه وسلم انه قال قال الله تبارك وتعالى يؤذيني ابن ادم يسب الدهر وانا الدهر اقلب الليل والنهار رواه مسلم الحمد لله وسلم الله àti àsọ̀láàtù fún ànábì wa Muhammad sallallahu alayhi wa ayé mùsùlùmí ayé mùsùlùmá ẹ jẹ́ ká mọ̀ pé olúwa wa tó à ń sìn yìí olúwa wa mùsùlùmí ọba tí ó pé pérépéré ọbẹ̀ rọrọ̀ ó ní ju ká máa mú nǹkan míì lọ ọlọ́run ọba wáyé agna aṣọ́ra káhìá ní ṣirk ọba wa yìí ọba tí ò nílò káfí nǹkan kan rọ́lẹ́gbẹ̀ẹ́ nì gbogbo ẹnikẹ́ni tí bá ti ń fi nǹkan míì mọ́lọ́wọ́ ọba tàbí ń fi nǹkan míì lẹ́yìn tọ́lọ́wọ́ ọba ọ̀fi rọ́lẹ́gbẹ̀ẹ́ nìyẹn ọ̀n sọ fún wa yìí pé ọlọ́wọ́ ọba òtò bẹ́ẹ̀ kò tó lò nìyẹn ọ̀n sọ pé ọlọ́wọ́ ọba òtò sí nìyẹn ọlọ́wọ́ ọba ti tọ́nu hadith al-qudsi pé ana aghna mi ò nílò kẹ́nìkan máa wá àjọ ìsìn kan kọ́ máa fi kankan lọ mílẹ̀gbẹ́ àwọn ni shirk ọlọ́run ọba yìí ọba tó pé tọ́jọ́ lágbára tó ní nǹkan tí kò nílò amúgbálẹ́gbẹ́ kankan ni ọlọ́run ọba wa ọlọ́run ọba wa ń sọ nínú ọ̀rọ̀ rẹ̀ pé ẹnikẹ́ni tó bá ṣe iṣẹ́ kan tọ́lọ́ fi nǹkan kan rọ ìní ọlọ́run ọba lẹ́gbẹ̀ẹ́ níbẹ̀ tàbí fi tẹ́ ní ìdìbò ní ọlọ́run ọba èyí ẹni bẹ́ẹ̀ ó ti ṣe tán o tààrà tó hù èmi ọlọ́run ọba pàdé ẹni bẹ́ẹ̀ tinú kì wá sí nìkan ní máa pàṣẹ wọ̀ ṣìrìkàhù kódà nǹkan tó gbé dúró bàbá fi máa rọ èmi ọlọ́run ọba lẹ́gbẹ̀ẹ́ yìí náà máa padà lẹ́yìn wọn ìyẹn ni wípé àtòun àtisẹ́ rẹ̀ tó ṣe yìí èmi ọlọ́run ọba máa pa wọ́n ti fẹ́gbẹ́ kan ẹ̀yin mùsùlùmí ẹlọ́mọ yìí pé òfò ńlá lẹ́jẹ́ fún ọmọ ènìyàn tí ń èmi ò rò bẹ́ẹ̀ ni bẹ́ẹ̀ ó lè rí ìtura láyé mi ò rò bẹ́ẹ̀ ni ó lè rí ayé wá mọ́ ní ìṣòro pẹ̀lú ẹni bẹ́ẹ̀ ó lè rí àrùkì àmàdé sí wọn. yá ìbádallāh ẹ̀yin ẹrú ọlọ́run ẹ ká mọ̀ pé nínú àwọn nǹkan tó léwu láwùjọ wáyé pé ká jìnà sí òun náà ni àwọn ọ̀rọ̀ tó ń jáde lẹ́nu wa sọ ahọ́n rẹ ahọ́n máa làyàn gbé wá bẹ́ẹ̀ hadith òun náà ni pé yí máa sọ̀yàn dèrò náà ahọ́n Aha sọ ní dàlìjẹ́nà ahọ́n rẹ̀ yìí òun ọba fi dèrò fún yín ọba ẹ jẹ́ ká sọ wa ko níbi àwọn nǹkan tí ó máa jáde níbẹ̀ nínú àwọn nǹkan tí máa ń ba tènìyàn jẹ́ láyé àti láwọn tí sì máa ń wa yi òun ni awon kan kódà wọ́n ti sọ́dún nǹkan abẹ́wà láàrin àwa ìdó ènìyàn ọlọ́mọ̀pẹ̀ nínú àwọn gbólóhùn àwọn yìí ọmọ pọ̀ láwùjọ ènìyàn tí èèyàn bá dẹ̀ paul síbẹ̀ kọ́lọ́ ọmọ pé òun ti ba tọ̀run òun jẹ́ nìyẹn òun dẹ̀ ti ba ayé òun náà jẹ́ bákan náà kì í dẹ̀ sẹ́ni tọ́lọ́wọ́n ọba mọ́ ó ti di ẹni ṣètọ́n nínú àwọn gbólóhùn tí ń jáde lẹ́nu àwọn ìdó ènìyàn láwùjọ yìí tá a kíyà fún tá a dẹ̀ sọ́ra fún òun náà ni ká máa fi nǹkan mí búra lẹ́yìn ọlọ́wọ́n ọba ẹlọ́run mọ̀ pé tí yàrá bá fi nǹkan mìíràn búra lẹ́yìn ọlọ́run ọba olúwa rẹ̀ ó ti di ẹlẹ́bọ nìyẹn o olúwa rẹ̀ kò nírun tó ń kí mọ́ nìyẹn o olúwa rẹ̀ kò láàwẹ̀ tí bá ń gbà náà nìyẹn o àti tó ti gbà sẹ́yìn olúwa rẹ̀ tó bá ti hajj kò ní hajj gbogbo ìjọsìn rẹ̀ ọlọ́run ọba ò ní gbà lọ́wọ́ rẹ̀ torí bí mi máa fi nǹkan mìíràn búra lẹ́yìn ọlọ́run ọba orúkọ tí ànábì pè é sallallahu alaihi wa òun náà ni ajẹnirun ṣírkù náà ń gbé ajẹsẹ́ ẹnirun yẹn ni pé tí ṣúrùkù bá lè bọ́ sínú sẹ́yìn èèyàn yọ parí ẹ̀ kò yí jẹ́ bí ẹ̀bí ẹ̀ yóò kó lẹ̀ háù lẹ́ẹ̀kan náà ló fi jẹ́ sí pé a gbọ́dọ̀ sọ́ra fún gbogbo tí wọ́n bá ti ń pè ní ṣírk mọ́tò fún wa nínú lẹ́tọ̀ kótóbà tó lọ wípé ọ̀pọ̀lọpọ̀ mùsùlùmí àmọ́ tí wọ́n tí wọ́n nǹkan tó wá jẹ́ ẹbọ lẹ́lòmí fi ń ṣàwàdà ní fi náà ẹ jẹ́ ká pé ká máa fi nǹkan mìíràn búra lẹ́yìn ọlọ́run ọba ohun tí máa ń kó iṣẹ́ ènìyàn nílẹ̀ háú lẹ́ẹ̀kan náà ní tí ò ní sẹ́kùn kankan mọ́ naam àpẹẹrẹ wa pọ̀ láàrin wa yìí torí pé anábì wa sallallahu alaihi wa sallam nínú hadith máa wà nàta ìgbà wa tó dẹ̀rẹ̀ tẹ̀rẹ̀ wọ́n ti nílẹ̀ fún wa yìí pé ẹ kò gbọ́dọ̀ máa fi nǹkan mìíràn búra lẹ́yìn ọlọ́run ọba ẹnikẹ́ni tó bá fi nǹkan mìíràn búra lẹ́yìn ọlọ́run ọba ìwé ẹni bẹ́ẹ̀ ó ti ṣẹbọ nǹkan nàbí òwe nìyẹn sallallahu alaihi wa faqad ashrak ó ti ṣẹbọ tí wọ́n bá ní ẹlẹ́bọ kọ́ra máa dáhùn o tí yóò fi dáhùn láyé inú òun jẹ́ ẹbọ ní ọwọ́ àjọ kìá wọn. ẹlòmíràn máa wò pé aha àgbọ̀ tó máa kíní yìí aha fi nǹkan mìíràn bọ̀ à wà láìtàláì náà láǹtì wà láìtàláì náà láǹtì no ní tí wọ́n ń pè ní wà láìtàláì ọ̀tọ̀ nìyẹn sáà ibi tá a ti ń sọ̀rọ̀ yóò yé wa ó ká máa fi àwọn nǹkan tó tóbi lọ́dọ̀ wa ká máa fi búra ó sì pọ̀ lọ́dọ̀ wa yìí kò sí mùsùlùmí tá a bi léèrè pé báwo ni ti kàábà ṣe jẹ́ tẹ́lá ní bóun ní ti kàábà ṣe jẹ́ yóò fi áà kàábà áà yóò fi hàn ah, nǹkan ńlá lọ́jọ́ dáadáa wa mùsùlùmí kàábà nǹkan ńlá lọ́jọ́ dáadáa wa mùsùlùmí. ìjọba ẹlẹ́tọ̀ láti máa fi kàábà búra ẹnikẹ́ni tó bá fi kàábà búra rú ẹni bẹ́ẹ̀ ẹlẹ́bọ lórúkọ ẹ̀ ọ̀gbọ́n wa ni ẹbí náà mọ̀ ẹ̀sìn yìí wà lè pọ̀ ẹ̀sìn wa ò lè ó lè níbi ẹbọ ni kò lè kéèyàn mú nǹkan mímọ́ ọlọ́wọ́n ọba ọfẹ́ búra ọlọ́wọ́n ọba nìkan lọ́gbọ́dọ̀ fi búra bí ọba morúkọ mìíràn ju aláhù náà lọ pé wàlá pé wàlá wàlá ó ti tó ẹ̀ ìbúra tí láì sọ yorùbá náà pé mo fẹ́ lọ́n búra ìtumọ̀ kan náà ni tó bá fẹ́ búra yìí kí lọ fẹ́ yà sí ibi ẹ̀dá ọlọ́wọ́n ọba sí wàlí ká àbá nígbà tí èmi ká àbá yìí ẹ̀dá ọlọ́wọ́n ọba yìí ilé kì í solówà o wọ́n ti wó orí wọ́n tuntun kọ́ wọ́n ń fọ̀ ọ́ ní nǹkan fọ́nrán ẹnu sọ́lọ́wọ́n wọ́n ń daṣọ bò aṣọ náà dọ̀tí wọ́n tún tú kúrò wọ́n tún dà mẹ́wò wọ́n ń gbádùn gbára rẹ̀ yá ṣe a kò gbọ́dọ̀ sí nǹkan mìíràn búra lẹ́yìn ọlọ́run ọba náà tàbá wa sọ̀kalẹ̀ sáwùjọ wa a rí pé ìbúra ẹlẹ́sìn bẹ ìbúra àwọn tí ìṣẹ́ ẹlẹ́sìn náà wà ìbúra àwọn ẹlẹ́sìn ẹ̀ ní mo fi sọ̀rọ̀ rẹ̀ ọba wí bẹ́ẹ̀ tó bá lọ sọ́dọ̀ ọlọ́run ọba mi ò ní padà ẹnikẹ́ni tó bá sọ pé mo fi kàhábà búra ẹ sọ fún pé ẹlẹ́bọ lórúkọ rẹ o kí lórúkọ rẹ ẹlẹ́bọ náà ni. àwọn èèyàn máa fi sọ̀fà búra tẹ̀lẹ́sìn nìyẹn sàfà òun fi sọ̀fà búra òun fi mọ́rẹ́wà búra ẹlòmí ò ti wà dá ọkọ mọ́kà gangan mo fi mọ́kà búra ẹlòmí mẹ́dínà yóò fi búra ẹlòmí ìfẹ́ máa fi òkú òkú mọ́kà òkú mẹ́dínà òun fi búra ìfẹ́ mẹ́dínà òun fi búra gbogbo àwọn nǹkan àwọn yìí ẹ̀gbà ọlọ́run ọba ni a kò gbọ́dọ̀ fi búra o ẹni ní wọn àtọ́ka rẹ̀ yọ́ fẹ́ sí okun fẹ́ràn anábì wa Muhammad sallallahu alayhi wa ó ń pè é ah ó ń fa anábì búra tọ́ ọ bá ti lè dán o ó ti dán tán o ó ti dán lẹ́bọ̀ o anábì ń sọ lọ́wọ́n ọba ẹ̀dá lọ́wọ́n ọba a kò gbọ́dọ̀ fẹ́ anábì búra tó nígbà táwa ń sọ̀rọ̀ anábì láwa sọ̀rọ̀ tó ẹ̀rọ pé ẹlòmíràn fi nìyá ti búra ẹlòmíràn fi Tìjàní búra ẹlòmíràn fi Abdulkadir búra ẹlòmíràn fi Jàfárí búra àwọn ṣé tán bẹ́ẹ̀ ń bá dán o ó tún dán tán dán tán tiẹ̀ ni torí bẹ́ẹ̀ ń bá fi ànábì búra ọ́ dán tán ẹ má fi sóyè búra ọ́ dán tán dán tán ọ́ dán tán korongodo tán tiẹ̀ ni ẹ tiẹ̀ ti parí nìyẹn ẹ ń bá fi nǹkan lẹ́yìn ọlọ́run orúkọ rẹ̀ ẹlẹ́bọ̀ ni olùkọ́ méjì ẹlẹ́bọ̀ sì ní kò ní wà lùjẹ́ náà ẹlẹ́bọ̀ ni inú náà ni ọ̀pá rẹ̀ ti o kò ní kú mẹ́ o ẹlẹ́bọ̀ nìyí kò ní rún o ẹlẹ́bọ̀ nìyí kò ní jọ́sìn kankan o ẹlẹ́bọ ni èyí gbogbo nǹkan tí bá ń ṣe nínú jẹ́ sí bẹ́ẹ̀ ń bẹ̀rẹ̀ wọn ọba ọlọ́run nígbà lọ́wọ́ rẹ̀ torí pẹ́lẹ́bọ ni ẹ̀yin mùsùlùmí pẹ́lẹ́sìn lásán ni ẹlòmíwà bọ́ sínú àṣà wọ́n fi bàbá rẹ̀ búra wọ́n fi bàbá àwọn bàbá wa búra alálàálẹ̀ wọ́n fi búra ẹni pé ń tọ́tẹ̀lẹ̀ dúró ee àwọn tẹ́ ń fi tẹ̀sìn búra gan wọ́n dẹ́tán báwo wá ní wọ́n tó ń fi tàṣà búra kì ni ẹ̀jẹ̀ ẹlòmí ó fòkè búra òkè ìlú ẹ̀ òkè báyìí ló ń fi búra òkè tó tóbi dùn lọ́wọ́ yẹn ẹlòmí ó fi ẹsẹ̀ tẹlẹ̀ báyìí ilẹ̀ rèé àwọkọ̀ lọ rí ah, ó ti jìnà ó ti jìnlẹ̀ ó ti jìdò sínú ẹbọ báyìí ẹ jẹ́ ká sọ̀rọ̀ àwa gbogbo àwọn gbólóhùn àwọn yìí àwọn èèyàn fẹ́ dáradà kódà tó lè bá wo fíìmù àbí ọ̀rọ̀ kọ̀rọ̀ táwọn èèyàn máa ń gbọ́ lórí rédíò àbí tv yẹn tó bá wò ó táwọn tó ń pọkọ̀ bá ń wí ọmọ náà ó ti máa rí àṣìṣe ó ti máa ṣe bẹ́ẹ̀ ọmọ ẹgbẹ́ rẹ̀ bọ̀ lọ́dún tí ń sọ jáde ẹ jẹ́ ká ṣọ́ra pẹ̀lú àwọn gbólóhùn àwọn yìí láti máa jẹ́ kó máa jáde lẹ́nu wa jíjáde lẹ́nu wa yóò sọ wá di yóò kó akó nínú ìjọ mùsùlùmí yóò wá sọ wá di ẹlẹ́bọ ẹ̀yin mùsùlùmí eléyìí ni ti àwọn àṣà wa ń bíbà tí wọ́n ti máa fi búra nínú àwọn gbólóhùn táwọn èèyàn tó máa ń wí jáde lẹ́nu tí tó máa ń bàtẹ̀ ènìyàn jẹ́ láwùjọ yìí tí ó sọ̀yàn dẹ́lẹ́bọ̀ọ́ òun náà ní kéèyàn máa sọ wípé bọ́lọ̀ ń àti ìwọ ẹ̀rí bọ́lọ̀ àti ìwọ ní agbára ọlọ́run àti agbára ènìyàn ah! tọ́ ọ bá bẹ́ẹ̀ ó ti dẹ̀lẹ́bọ̀ o ní agbára ọlọ́run àti agbára ènìyàn ní orúkọ ọlọ́run àti orúkọ bàbá rẹ àti tó fi ló fi bàjẹ́ ti mú ẹni tó fi ti ọlọ́run lẹ́yìn pé ọlọ́run ọba tí ń ṣe nǹkan tí èmi lè ẹnì kankan tó hàn lọ́wọ́ ní orúkọ bàbá ní orúkọ ọlọ́run àti orúkọ bàbá rẹ̀ ọgbà òsìdẹ̀lẹ́bọ̀ bọ́lọ̀ ń bá fẹ́ àti tẹ́yìn náà bá sì fẹ́ òsìdẹ̀lẹ́bọ̀ tẹ́ ẹ bá fún tọ́lọ́ ń bá fún mi tẹ́yìn náà sì fún mi ẹlẹ́bọ ni ọ́ tọ́lá sí bá ní. ọ̀hún ló gbé jáde fún wa sallallahu àwọn sàbí kan wá bá ànábì sallallahu alaihi wa sallam wọ́n ní máa sha Allahu wa shi'ta ah, wọ́n fẹ́ ṣe nǹkan kan ni o wọ́n fẹ́ ṣe nǹkan kan jọ́nà sàbí kan wá sọ pé bọ́lá ń bá fẹ́ tí wọ́n náà sì wíṣ láti ṣe nǹkan yẹn tí wọ́n náà fẹ́ ṣe. ànábì ní aj'altani lillahi nidda ariwo ànábì jámúntàn sallallahu alaihi wa sallam ẹni tó tó gbàgbà ni ọ̀gá yẹn o kí wọn sọ bá ń fa ìnáwó ìgbé tọ́lọ́ ń bá fẹ́ kí wọn náà sì fẹ́ tọ́ba wù ọlọ́run tó sì wù wọn náà ẹni tó ń dá lábí mi àrẹ́bí náà jẹ́ àìsàn ìlélẹ́hìn ní dáa tó o fẹ́ sọ ní bí gbàṣẹ́jọ ọlọ́run ọba ní la ilaha illallah ẹni tó ta ló kó lè gbarí ẹ̀ yẹn ní òkú gbà ọ́ ẹ wá wà ní ìsìn ẹ wá ní bọ́lọ́ ẹjẹ́ ká sọ àwọn àpẹẹrẹ tó jẹ́ orí ilé láwùjọ yìí òun náà ni àwọn gbólóhùn ọ̀wọ̀n yìí tí mo fẹ́ sọ díẹ̀ fún wa orí yọmí ẹbọ ni o orí yọmí ó kún pera rẹ lórí yọmí tí ọ̀rẹ́ ti ń bá pè pé orí yọmí gbólóhùn ẹbọ lọ́jà ìlú ẹ̀nà rẹ orí àwọn ẹ̀yẹ̀yàn àbẹ̀lọ́ ni mo yẹ̀yàn eléyìí wọ́n ti ju ní táwọn wújẹ́lẹ̀ tẹ́lẹ̀ lọ́wọ́ ìta òun tẹ́lẹ̀ ilé ọjọ́rùkọ ọlọ́run ọba kó tó dárúkọ nǹkan ní lẹ́yìn rẹ̀ eléyìí ṣe ìmìtìlẹ̀ tí ọlọ́run pátápátá ló ní orí ọmí ìyẹn ní bí ọlọ́run ò lè yọ orí nìkan ló lè yọ ẹlẹ́bọ ńlá máa ń bẹ̀rẹ̀ gbólóhùn àwọn èyí ẹ̀jẹ̀ ká sọ̀ra ẹlẹ́ẹ̀kejì nínú àwọn gbólóhùn tí mẹ́lá àwùjọ yìí ẹlòmí sì tún máa pè fàlàlàlàlà ẹlòmí lè pè lẹ́ẹ̀mejìlá lójúmọ́ ẹ̀ẹ̀mejìlá lọ́sẹ̀ bọ́ ni ẹ̀ gbólóhùn orísun mi bá rí orísun mi bá rí eré a máa fún yàrá rẹ̀ ọlọ́run ló lè tún wa bá rè é ẹ̀yẹ̀ mọ̀ pé wàsàní yẹ́tù àbá wàsàní yẹ́tù yorùbá òrìṣà àti ẹbọ àwọn ìran yorùbá òun ló hàn lára gbogbo ọ̀rọ̀ wọn ṣé bí orí ni ọlọ́run tàwọn yorùbá wọ́n máa ń forí lọ́wọ́ àwọn ọ̀rìn orí sọ́ọ̀mù ìbáre ọgbàgbé ọlọ́run pátápátá ọwọ́ agbé agbára fún tí kìí sọ́lọ́run àtọ́ kódà ní tẹ́wọ́ gbágbára fún ìwọ gan sì lágbára lórí ẹ̀ o lè máa ṣe láì sórí ẹ̀ o lè yí báyìí tí n tí ó tí ó sọ ọba rẹ ntọ́ kápá lórí ẹ̀ ló lè sọ ọba rẹ Allah ọlọ́run nìkan ló lè sọ ọba rẹ tí wọn bá ń kọ bí orí sọmi bá rí tí wọn bá ń rìpítì ẹ lẹ́ẹ̀mẹ́wàá lẹ́ẹ̀mejìlá gbólóhùn ẹ bọ pàṣípàṣẹ bí wọn ti máa ń wí nínú èdè òrìjínà náà ní jáde lẹ́nu rẹ o ìwọ kí lọ́ọ́ máa wá rí pé ọlọ́run sọmi bá rí ajá ló ń ṣe nìyẹn ẹ̀rí oyí ẹbọ kú ọwá sọ́jà dúà fún ẹ ọlọ́run sọmọ ẹ bá rí tàbí kó o pé olówó sọmọ ẹ bá rí nítorí orí sọmọ ẹ bá rí ẹlẹ́ẹ̀kẹta nínú àwọn gbólóhùn wa wọn wọ̀nyí òun náà ní orí mi gbà mí wàláhì ẹbọ ni ọlágbára ó gbó kan ju ìtànà bíi ta sọmọ pé nǹkan ẹni tako ni pé wọ́n dárúkọ ọlọ́run wọ́n tó dárúkọ ànábì pé bọ́lá ń bá fẹ́ tí ọ̀rẹ́ àti ìfẹ́ eléyìí ọgbà ọgbàgbé ọlọ́run pátápátá ọwọ́ agbé agbára fún nǹkan tọ́lọ́run ọba dá pé orí mi gbà mí ah orí ẹ̀dọ́ ọlọ́run ọba rẹ ni ẹlẹ́bọ̀ ni ọ̀hún tọ́ba rẹ̀ jáde Allahu Akbar kí lọ́wọ́ àwí ń tẹ̀lé orí mi gbà mí ìwọ́ tó ti mọ́ lẹ́nu kí lọ́ padà sí ọlọ́run gbà mí ọlọ́run gbà mí ń tẹ̀lé orí mi gbà mí bákan náà làwọn gbólóhùn wọ̀nyí nínú ẹ̀ náà ni orí ẹni ni ẹlẹ́dà ẹni gbogbo yorùbá tí ń gbọ́mi náà má fòdú sí wa ní ẹ̀ bí wọ́n ti rí ni orí ẹni ni ẹlẹ́dà ẹni ẹlòmíì tó bá fẹ́ fi wọn ẹ̀ wọ́n fẹ́ lọ tún ẹlẹ́dà mi ṣe subhanallah ẹlẹ́dà rẹ lórí ẹ̀ tó fẹ́ lọ tún ṣe wọ́n fẹ́ lọ jẹun lọ́dọ̀ bábà àdóbìnrin fẹ́ tún ẹ̀ sí wọ́n fẹ́ lọ tún ẹlẹ́dà mi ṣe so orí ìwé rẹ ẹlẹ́bẹ̀ náà ẹ̀jẹ̀ والله تعالى عنه الحمد لله والصلاة والسلام على رسول الله وعلى آله وأصحابه أجمعين وبعد يا عباد الله إن من الأفعال إن من أفعال الله سبحانه وتعالى ما يقع فيها بعض الناس ما يقع فيها بعض الناس في الشرك إن من هذه الأفعال الدهر فإن الله عز وجل هو الذي خلقه ودبره ويقلبه فمن سب الدهر أو شيئا من مخلوقات الله فكأنه سب خالقه أي مسلمين إن ربنا وينه فيما أبدي لهم وبانينه تسن لنا وقل صوا أنني كما أبو كما في عليه كان في لهم كما في لله gẹ́gẹ́ bí àwọn ará Ìlọrin tí máa ń pè é táwọn sọ lálà sí ọ̀rọ̀ sọlọ́wọ́n ọba indirect la fi ń sọ lálà sí ọ̀rọ̀ sọlọ́wọ́n ọba ààbù nǹkan nínú iṣẹ́ tọ́lọ́wọ́n ọba ṣe tá a bá ti bú nǹkan kan nínú tọ́lọ́wọ́n ọba ṣe àti sọ lálà sí ọ̀rọ̀ sọlọ́wọ́n ọba ni torí pé nǹkan yẹn kó síra ẹ̀ o anabi wa sallallahu alayhi wa sallam wọ́n fi dábìí nínú hadith máa wà mùsùlùmí gbà wá pé ọlọ́run ọba ní ìdíyìn ní ibùn adam ọmọ ádámà ń sin tí ò dáa ọmọ ádámà ń sin tí ò dáa pẹ̀lú mi ọlọ́run ọmọ ádámà di aláìmoore ọmọ ádámà ti ya òmùgọ̀ ọmọ ádámà ti di ó ti di ẹni ìyà níwájú èmi ọlọ́run ọba báwo ló ti dẹni ìyà yẹ̀sọ́ tó dáa kété tí òkè ọlọ́run ọba ń sọ bí o kété tí òkè kò ṣe kò ṣe àwọn gbogbo ìjọsìn tá a ṣe o ṣùgbọ́n ọkọ̀ ìjà ara rẹ̀ yẹ̀sọ́ tó dáa ó ń bú ìgbà ntọ́lọ́ wọn bá bínú sí nìyẹn ó ń bú ìgbà kí ló bàtọ́ lọ́wọ́ bá fi sọ pé ẹni bẹ́ẹ̀ sí dẹ́ni ìyà torí tó ń bú ìgbà gbogbo ẹnikẹ́ni tó bá bú ìgbà ó ń bú ẹni tó ní ìgbà nìyẹn ta ló ní ìgbà wọ́n sọ fún wa pé gbólóhùn tó gbalẹ̀ ní ọ̀rọ̀ tó gbalẹ̀ láwùjọ yìí àkókò yìí lé àkókò yìí ọ̀dà rárá báwo làkókò yìí ti wá rí yìí ẹ̀rí ta ní bá wù ẹni tó nígbà ní bá wù ó ti bọ́ lọ́wọ́ ọba nínú eléyìí òun náà nínú situation tá à ń lò nílùú wa yìí tá à rọ́nà tí gbogbo ẹ̀rí bó ṣe yìí a lè máa banújẹ́ nínú ọkàn ṣùgbọ́n àgbọ̀dọ̀ sọ tí ó kò bá wa níwájú ọlọ́run pẹ̀lú ẹ̀ ká máa bú ìgbà yóò ẹ̀fẹ́ ìgbà yóò da ìgbà yóò ti ẹ̀rá kò sí ẹ̀dá rárá àmọ́ bó ti á bígbà yóò ti wá rí bóun bá mú tọ́ bá bú òun ó ti bọ́ lọ́wọ́ ọba bílẹ̀ bá sún púpọ̀ tọ́lá bílẹ̀ tó sún púpọ̀ ó ti bu ọlọ́run ọba bí ó fi bàbá mọ́lẹ̀ ju bó ti lérò lọ tọ́ba ilé bú ó ti bu ọlọ́run ọba bó tútù bá mú púpọ̀ tó ní tútù ìyàwó nìyí ọlọ́run ọba lòún bú dọ́ọ̀mà bí orí bá kọjá abẹ́ tó ní orí òsì orí òsì owó nìyí ọlọ́run ọba lòún bú òǹdọ̀fún ànínú bẹ̀rẹ̀ sọ́nà pé àwọn ọ̀rọ̀ tó gbalẹ̀ láàrin wa táàdì sọ́ra tí ń sì ń sọ wá di kan nínú àwọn ẹlẹ́bọ tí ń sọ wá di ẹ̀ńtọ́ ọba bínú sí ọ̀nà ìníyẹ o lára rẹ̀ náà láti máa ká máa bú ẹ̀dá ènìyàn ọlọ́mọ iye ẹni tó ti dárú ẹ̀ṣẹ̀ yìí lónìí orí kan nínú ẹ̀dá ọlọ́run ọba bóyá orí ẹ̀ tóbi bákan ọba ń ha ọba ń forí ẹ̀ sí yẹ̀yẹ́ tó o bá forí ẹ̀ sí yẹ̀yẹ́ o ti fọlọ́run ọba sí yẹ̀yẹ́ torí pé ọ̀sán fún ọ̀hún ọ̀rẹ́ nìkan tó jẹ́ tóbi jù kéjì lọ wọ́n fi sí yẹ̀yẹ́ iṣẹ́ ọlọ́run ló fi ń fi yẹ̀yẹ́ òun ó ti tọ́ ọlọ́run ọba ọ̀rẹ́ nìkan tó kúrú púpọ̀ ó fi sí yẹ̀yẹ́ iṣẹ́ ọlọ́run ló fi ń fi yẹ̀yẹ́ ó ti tọ́yàwó níwájú ọlọ́run ọba ìwọ tó ń bínú tí a bá bú ọ ìwọ lọ ìnílà káyè tí a bá fi ẹ̀dá ọlọ́run tó dá ọ tó dá sára rẹ sẹ́ni kan bá fẹ́ fi ẹ̀tọ́ bá ń bínú ìwọ ní èyí ẹ̀ lẹ́yìn lọ bínú ọlọ́tì ẹ̀ ọlọ́run ti ní òbí ìní fi ilẹ̀ ó ti tọ́jà èmi ọlọ́run ọba ó ti bàjà gbogbo iṣẹ́ tó láwọn ọba bá ṣe ẹnikẹ́ni tó bá bẹnu àtẹ́lù irú ẹni bẹ́ẹ̀ ó ti ń bu ọlọ́run ọba nìyẹn nípa báyìí ẹ̀yin mùsùlùmí àwọn ọ̀rọ̀ lẹ́gbẹ́ yìí à ń kí ẹbọ fún wa yẹn àwọn díẹ̀ díẹ̀ nínú àwọn àrùn ẹbọ tí ń bẹ láwùjọ nu ọ̀pọ̀ torí pé ìṣẹ̀dálẹ̀ Yorùbá yìí ẹbọ ni kò tó rìn lọ wájú báyìí bíi mítà méjì ó ti kẹ́bọ̀ kó o tó parí àfẹ́yìn ó ti kẹ́ bọ́ ọ̀wọ̀ fún ẹbọ nínú gbogbo ìṣesí wa tọ́ ọ̀bá tọ́ra gbọ́dọ̀ wà ní ẹlẹ́bọ̀ o àwọn haúsá tí a máa sọ pé àwọn yorùbá kó o jẹ́ ìdílé ṣe tí wọ́n ní lẹ́bọ nígbà kan wọ́n rí bẹ́ẹ̀ bó ṣe rí nígbà kan nìyẹn o wọ́n gbà á ní ìsìn ọlọ́ntàn kò sí tàwíìd tẹ́lẹ̀tẹ́lẹ̀ àbí àwọn àfáà tàwíìd wo ní bẹ́ẹ̀ lẹ́ yorùbá ebi àdàpọ̀ mọ́ra wọn náà ní gbé kásà àfáà kátún ti awo ní lọ́wọ́ alẹ́ èmi náà wọ́n ṣe àwọn arúgbó tí wọ́n sọ bẹ́ẹ̀ wọ́n gbà nígbà náà ìmọ̀ ní ìsìn kò rí bẹ́ẹ̀ mọ́ àdúgbò ọ̀pọ̀lọpọ̀ ọba tó nípa báyìí ẹ̀yin mùsùlùmí ìjẹ́ ká sọ́ra fáwọn nǹkan àwọn yìí inú nǹkan tí máa ba séèyàn jẹ́ tí yóò fi dèrò náà ni ọlọ́run ọba kọ́ láwa kúrò níbi ìyà kó sì wá ní kàmínà àwọn tí ó tẹ̀lé ànábì wa muhammad sallallahu alayhi wa sallam wọlé ọ̀la wa áàkìrì dàwọn